قد بدات نصيحتي وقد رمت فيها نساء على سريعتي وددت عن الحوض المبارك كلما أراد به سوءا لكد ونكمتي وإن عن الحوض المبارك كل من وددت عن العود المبارك كل من أراد به سوءا لهكد ونكمة وإن سلاهي قول ربي وسنة أتانا بها المختار خير الخليقة وأقوال أهل الفضل من سلف مضى على خير أخلاقه وعلمه وحكمته على خير أعلاك وعلمه وحكمته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله وصل اللهم وسلم على محمد وعلى آله وصحابه وكل من تبعه بإحسان إلى يوم الدين أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته آه جاجبي afa tí wọ́n jẹ́ pẹ̀lẹ́tò hasan tí wọ́n ti kí gbogbo aṣíwájú táwọn náà fi ọpẹ́ àtẹ̀yìn fún allah subhanahu wa ta'ala bákan náà ni gbogbo jamaa mùsùlùmí tó jẹ́ pé àwọn náà ni onítọ́rọ́ oníkọ́bọ̀ tí wọ́n ń ṣe ètò yìí kódà nígbà tá à ń bọ̀ wá arábìnrin kan àwọn náà fi dógò síwájú ọlọ́run wọ́n fún wa ní five thousand naira eh, wọ́n fi tọrọ àwọn tọ́jà wọn òkú wọn alikiyama pé ọlọ́run bá wa ṣàforíjì fún àtàwọn tí wọn náà lápapọ̀ láìpò táwọn náà ọlọ́mọdé ọ̀dà ìrọ̀rùn nù gbèsè ayé ọlọ́run kò ṣe é fún wọn èèkàrí gbogbo àwọn onítọ́rọ̀ oníkọ́bọ̀ tí wọ́n ń fi ránṣẹ́ sínú àkáǹtì òun náà là á fi ń ṣe ètò kìí sọ owó òlù kan kí ni sì pé ìjọ kan bí ọ̀jẹ́ pé ìjọ mùsùlùmí lápapọ̀ tọrọ ẹ̀sìn rẹ̀ kàn tó sì tẹ́ lọ́rùn pé ẹ júwe fún mi bí n ṣe sin ọlọ́run ọba àdẹ́dà àsopọ̀ jazakumullahu khairan. naam ní ìtẹ̀síwájú gẹ́gẹ́ bí a ti jẹ́ kí ó yé wa pé ìran ọ̀rọ̀ tí a wà ń bẹ̀ òun lè ta pè ní ọ̀rọ̀ ẹ̀yìn al-ghiba backbiting àtijúwe rẹ̀ fún wa lánàá kó tí wọ́n ń pè bẹ́ẹ̀ mélòó nìran rẹ̀ irú èwo ràn wo ni wọ́n dì mú bẹ́ẹ̀ nínú bóyá ẹni tí ń fi ahun yìí ni wọ́n wà ní abẹ́ntẹ́ pé ojú tiẹ̀ náà kó o yín mú àbí kọ́ gbé parí náà ní ọmọ sí àbáláhùn wáàsí tọ́jọ́ pé kìí ṣe wáàsí ní ń ṣe ọ̀fẹ́ ṣe fàdíyà ọ̀fẹ́ ṣe tùnú àṣírí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ àbẹ́ntì ìtẹ́ ṣe mùsùlùmí náà ni ọlọ́run kí ó gáìdì ẹnì kọ̀ọ̀kan wa ó jẹ́ kí á rí ọlọ́run jẹ́ dáwà wa kó sì rí lẹ́tà nẹ́bì salawatu rabbi wa salamu alayhi torí ọ̀gá gbogbo ṣẹ́ ó dùn ó gbìyànjú ẹ̀dá sọ fún àbí wọn náà lọ sọ fúnra rẹ̀ kò tó kó ṣe déédéé bá nẹ́bì ṣe ni a àlùmọ́tàbà lẹ́yìn gbàtà níyàn bá dáa ṣé bí wọ́n ṣe ní àṣẹ ìlú ṣe ọlọ́mọṣà àgbà tiwa náà o rabbana taqabbal minna innaka anta as-sami'ul alim ilé ìlàdúrà àwọn ànẹ́bí ọlọ́wọ́n ọba pàápàá jùlọ ànẹ́bí wa Ibrahim alayhi salam ohun táwọn ànẹ́bí ọlọ́wọ́n ọba tí wọn ò ṣe ọ̀rọ̀ tí wọn ò sọ ohun tọ́lọ́wọ́n ọba wọn ò sọ ọlọ́run má jẹ́ kí ó tẹnu wá jáde má jẹ́ àparọ́ fi ṣe dáwà mọ́sá wa dán èdè òpùrọ́ sí yìí náà di òpùrọ́ gbogbo ẹnì kọ̀ọ̀kan wa. náà lérí àkòrí pé al kini ni àwọn hator òtúrọ̀ rẹ̀ àwọn ewu tí ń bẹ́ńbẹ́ tí ọlọ́wọ́ bá fi ṣe é léwọ̀ fún wa torí gbogbo nǹkan tí ọlọ́wọ́ bá ṣe léwọ̀ pátá tá a bá wò ó fáǹfààní ẹ̀dá ni ọlọ́run ni mọ́jẹrin gbá mọ́jẹrin àwo mọ́mutí lápẹ̀rẹ̀ nísìnyí ọlọ́run ọba wa kọ́ ni yóò hun ríra ọtí òun kọ́ ni ó ṣègbọ̀nsẹ̀ sára òun kọ́ ni ó jáde mọ́kọ̀ lẹ́nu ọlọ́run ọba wo yìí ti ẹ jẹ kì í mu fáǹfààní rẹ ni kódà ẹ̀rí pa àwọn tọ́jà àwọn tọ́lọ́ ní amọ̀jẹ náà àwọn tọ́jà àwọn elétò ìlera láyé náà wọ́n kọ́ sí wọ́n lè pé kíní kan ò pé your health is your kíní kan wọ́n pé health rẹ̀ wà risk wọ́n lè pé you are liable to die young you are liable to have cancer you are liable to have eh, kíní kan wọ́n sàkọ́ gbogbo ẹ̀ sí tí n túmọ̀ pé ah, ah, àsúnléyọ̀ ọ̀tẹ́nẹ́lé ara ẹ̀ ni à ń lọ fún nígbà ọlọ́run dáyé tẹ́táyé dá tọ́lọ́run sọ àwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan tó jẹ́ pé àṣeyá àlùmáàdíyà àwọn material things tó ní ká mọ̀ débẹ̀ nínú àwọn tó wá jẹ́ immaterial things tó spiritual things tó jẹ́ pé ó ní í ṣe pẹ̀lú wà iná ẹ̀ ni àwọn tá a pé àwọn ilé iná ẹ̀ jẹ́ wọ̀ ẹ̀yìn ìsàmùtí ìsàjẹ̀ kìnnìkan rí báyìí náà ń kọ́ nínú ìwọ̀ tọ́lọ́run ọba ọ̀fẹ́ ni òun náà wà láti wá fẹ́ kó sínú àwọn aburú tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a bá ti máa burú tí ń bẹ́ẹ̀ kálukú ó lè mọ̀ pé àsóhun ti ń kọ lẹ́tà sí àdánwò ọlọ́ọ̀kọ́ yọ wá nù àdánwò àwọn tọ́jú lórí àdúgbò ń bẹ́ ń bẹ́ kódà ọ̀rọ̀ ẹ̀yìn ò kúrò nínú tí ọba àtijọ́yé fi ṣe déédéé bá a sọ fún wa lánàá àbáwọn ọ̀gá ilé iṣẹ́ àtàwọn tó ń bẹ igbá kínní àti igbá àti igbá pátápátá kò sí ohun tí ń dàrú náà ni ìyáálé àtìyàwó ìgbà tó sọ báyìí ìyá akínní gbà lóde wọ́n sọ pé wọ́n sọ báyìí wọ́n sọ pé wọ́n sọ báyìí wọ́n sọ pé wọ́n ṣe báyìí ọ̀rọ̀ yìí náà ní ń dá wàhálà alẹ̀ kódà òun lọkọ mi náà gbọ́ tóbi sọ ìyàwó rẹ̀ bíi ọ̀tá rẹ̀ nínú ewu àkọ́kọ́ tí ń bẹ́ńbẹ́ gẹ́gẹ́ bí ẹ ṣe nínú ewu tí ń bẹ ń bi ọ̀rọ̀ yìí backbiting òun náà ni pé ó jẹ́ nau'un min kaba'iri funod ó jẹ́ ìran kan nínú àwọn ẹ̀ṣẹ̀ gbáǹkọ́gbì ẹ̀ṣẹ̀ ńláńlá tàbá ní gbáǹkọ́gbì ẹ̀ṣẹ̀ ẹni wọn béèrè pé mọ̀ àti amẹnuba díẹ̀ lánàá ṣùgbọ́n kàtà alimami al nínú tíra àwọn ní alikaba àwọn kẹ́kọ̀ọ́ pé àwọn ẹ̀ṣẹ̀ a kó síbì bóyá bíi seventy àwọn eléyìí ní gbáǹkọ́ gbu ẹ̀ṣẹ̀ tó yẹ kéèyàn ó jìnà sí kódà tó fi jẹ́ pé ànẹ́bí sọ fún wa pé ìrun júmọ̀ àkẹ́sí júmọ̀ àkejì ànẹ́bí ni kàfàràtù lidhunubi yóò mọ̀ jẹ́ àhàdàn fáwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ náà ni Ramadan kan sí kejì ṣùgbọ́n níbi àwọn ìwáyà mi pé ni ṣùgbọ́n àwọn rìwáyà ti gbé wá pé tẹnìyẹn bá jìnà sí àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá kí láti wá mú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ta ní ọ̀rọ̀ ẹ̀yìn jẹ́ kan ń bẹ̀ òun náà ni ọ̀rọ̀ ọ̀kẹ́ mọ àwọn àfa tí wọ́n mú wá ní ìbámu sí ayal Qur'an àtàdísà nẹ́bì tí wọ́n fi tààrífù ohun tá pè ní ẹ̀ṣẹ̀ ńláńlá kó ń kálukú tó ṣubú sínú ọ̀rọ̀ ẹ̀yìn àbáwọn nǹkan míì kó lè mọ ọkọ̀ ara rẹ̀ pé ah nínú ọ̀gbun tí mọ́ kó bá ńlá kìámà lòún mọ̀ wáyé kọ́lọ̀ mọ́jọ́ gbé òun lọ afa àwọn tá a sọ yìí fadilatul imam musa adi naja inú manzuma àwọn táwọn fi kó àwọn ẹ̀ṣẹ̀ yẹn jọ nígbà wọn abẹ́rẹ́ ṣe pé kí ni ń jẹ́ tààrífù alkabairu ẹ̀ṣẹ̀ ńlá ńlá ta ní ọ̀rọ̀ èyí jẹ́ kan nínú rẹ̀ wọ́n pa àfa ní ahmed alhijawi àwọn ajọ́ yìí wá pé fama ìadùn fídùn náà áwùtàwà ọdún فما فيه حد في دنا أو تواعد بأخرى فسم وسم كبرى للناس حمدي بأخرى فسم كبرى على الناس حمدي بأخرى فسم كبرى على الناس حمدي وانت ما فيه حد ايوه تبان بلين ويسا طبعا نكوه punishment rẹ wà prescribed ó wà mentioned nínú àlùkùránì pé bẹ́ẹ̀ yẹn bá ṣe báyìí ẹ jẹ́ yà báyìí lápẹẹrẹ bẹ́ẹ̀ yẹn bá jalè tó bá wọ rúbù dinar rúbù dinar lákòókò tá à ń bẹ̀ yìí nǹkan bí báyìí bíi twenty one thousand naira òun tí yẹn bá ti gbé tó bá ti wọ̀ bẹ́ẹ̀ nílùú tó bá ń lo sẹ̀ríà wọ́n gé e ní ọwọ́ dé ọrùn ọwọ́ rẹ̀ ẹ̀ṣẹ̀ tó bá ti ní pé ìjẹníyà báyìí ní ń bẹ fún ọ̀kẹ́ nìyẹn ó ní inú ẹ̀ṣẹ̀ ńláńlá gbàǹkọ̀gbì lọ́wà bákan náà ìyẹn kúrò ẹni tí èso náà ò pé ló ń sì náà láì lẹ́lẹ́rìí wọ́n fún ọ ní bílálà eighty inú ẹ̀ṣẹ̀ ńláńlá lòun náà wà ọtí mímu inú ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́wà yọ jẹ bílálà tọ́kẹ́ wọn sẹ̀ríà bákan náà ẹni tó ṣe sìnà tí ò tí ì láya yọ jẹ bílálà ọgọ́rùn ẹni tóun ti láya ńlẹ́ wọ́n sọnù ẹ̀tù dẹ́ẹ̀t eléyìí kí wọ́n jẹ́ kí wọ́n bí ọ ọ wà nínú ẹ̀sìn ọ prescribe gbogbo àwọn tó bá ti níbẹ̀ fàmà sí adùn. fàmà sí adùn fi dùnà àwòtàwà ọdún. wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ti ní ìjẹníyà tí wọ́n gbé wá pé ìjẹníyà ẹ̀ṣẹ̀ báyìí òun lélẹ́yìí. àwòtàwà ọdún àbí ìlérí pé ní wọ́n bá ṣe báyìí báyìí ní ó rí fún. <laughs> a padà débẹ̀ ìlérí pé ní wọ́n bá ṣe báyìí báyìí ní ó bí kọ́lọ́ àṣẹ ìlérí iná fún o ẹni ọba ṣe dáadáa o àtẹ̀lé àlùjẹ́nà fún dáadáa yẹn òun ní jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá tẹ́lẹ̀ iṣẹ́ ńlá lòun ọmọ jẹ́ nínú iṣẹ́ rí ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ pé tọ́ba ṣe báyìí ìlérí báyìí ní bẹ fún yẹn àwọn ọmọ bínú sí bóyá ìpànìyàn níṣìí ẹni ọba máa mọ̀ fojú lẹ̀ pààyàn tí ò jẹ́ mistake ọlọ́wọ́ bá ní àṣẹ ìlérí fún yóò ọkọ̀ sínú kàbáìr nínú rẹ̀ náà wá ní àlẹ́rìbá wà náà afẹ́ká ṣe tààrífù alkàbáìr bí òhòrọ́ bí òhòrọ́ fàṣìm kò bọ̀rọ̀ àìlànàfẹ́ ahmadi bí òhòrọ́ fàṣìm kò bọ̀rọ̀ àìlànàfẹ́ ahmadi. àbá ni ètò bá ti nílérí náà fúlàní kìyàwó báyìí ni ó ó ní fàṣìm kùbùrọ̀ pé sàmìhìl alkùbùrọ̀ àwọn ó òmìnira kàbáìr. ẹ̀ka sínú àwọn ńlá ńlá lórí kíni lórí nesu tọwọ látọ̀dọ̀ ànẹ́bì tí ń jẹ́ ahamadu pé látọ̀dọ̀ ànẹ́bì báyà rínú àdìsí ànẹ́bì pé ẹ̀nà bá báyà ọlọ́run ní òrì fún ńlá ni. bákan náà àwọn wa nígbà táwọn tún wà àwọn àdìsí بنفي لإيمان ولعن مباعد بنفي لإيمان ولعن مباعد wọ́n ní kódà ní tá a tún fi dá ẹ̀ṣẹ̀ ńlá ńlá mọ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tí mo kó bá ní òun náà ni èyí tí ni wàhídùhù kan ti ń tọ́ka lérí tí ń bẹ ní ní báyá lápẹẹrẹ ìlérí tó wá gbé wá ni pé ó ṣe nẹ́fìl iman pé làyúmin kò nígbàgbọ́ ìgbàgbọ́ rẹ ti bàjẹ́ á padà dérú bẹ́ẹ̀ tá a fi mọ̀ pé àti ọ̀rọ̀ ẹ̀yìn àti nínú ẹ̀ṣẹ̀ ńlá tí mo kó bá ní lọ́wọ́ wọ́n lè ta bá ti ní pé ẹ̀ náà bá ṣe báyìí kò nígbàgbọ́ tó bá ti ní láyúmin láyúmin láìmánà láwù lákìníkan láwù ní tí wọ́n pé inú ẹ̀ṣẹ̀ ńlá ni kíní lọ́wọ́ bá lápẹẹrẹ nísìn láìmánà lè kò pé ó ti kó sẹ́sẹ̀ ńlá tó lè mú kọ́kọ́ jìyà kó tó wọ àlìjẹ́nà ọlọ́run mọ́sẹ̀ wálé ni èmi àtiwọ́ náà ó ní wà láàánì àbẹ́ ìta bá ti èrè sọ pé ibi dẹ̀dẹ̀ ọlọ́run wọn bá wọn tí wọ́n ń ṣe báyìí báyà bíi lànà allahu alwaasila walmustawsila wannamisa walmutanamisa walmutafallij walmutafallijat walwaasim walmustawsima àdìsọ kó wá pé ha ìsorun kọrùn pámánẹ́ǹtì sára ọ̀yàtọ̀ sẹ́yìn táwọn obìnrin ṣe ní sinilẹ̀ àlẹ́ o Ah, àbí ìsórí rẹ gogoro bíi kẹ́yìn ràkúnmí àbí ìwọ́sọ̀rìn òwò sanabi gbé wa nù àdìsí yẹn gbogbo àtọ́ba ti ní pé làánà lọ́wọ́ àkìlù rìbà ìbẹ̀rẹ̀ lọ́kọ̀ ọmọ ọbẹ̀ ni ti ń jẹ́wọ́ èlé ìbẹ̀rẹ̀ lọ́kọ̀ ọmọ ọbẹ̀ ni ti ń pọtí ẹni ti ń rọtí gbogbo àwọn ọbẹ̀ tá a bá ti rán ní ibẹ̀ pé ọlọ́run níbi dẹdẹ ọlọ́run tá a gbọ́ nù àdìsí ànẹ́bì nínú ẹ̀sẹ̀ ńlá ni kájìnà sí. eléyìí ní ń júwe pé gíbà ọwọ́ nù ẹ̀sẹ̀ ńláńlá kódà ńgbà tá a bá wa bọ́ sẹ̀sẹ̀ kẹwàá nínú àpilẹ̀kọ wọn yìí wọ́n ní sàádàtù zurin thumma akulli walidin. sàádàtù zurin thumma akulli walidin. وغيبة مغتاب نميمة مفسد وغيبة مغتاب نميمة مفسد wọ́n ní nígbà tí wọ́n ń kà lọ wọ́n ní ìjẹ́rìí èké ìjẹ́rìí irọ́ àbí ìmọ̀ ọ̀lọ̀ wòran ẹ̀rọ sàádàtù zurin nígbà táwọn ibi jẹ́ ń júwe àwọn tí wọ́n kó parun báyẹn pé àlà wọ́kọ́wùlù zuur àlà wàsàádàtù zuur táwọn nẹ́bí ń júwe rẹ̀ ànẹ́bí jẹ́ oyé wa pé eléyìí ṣe bẹ́ẹ̀ nínú nǹkan tí wọ́n kó bá ní ni o ìjẹ́rìí èké ìbẹ̀nú ẹ̀ṣẹ̀ ńlá àbáwá tó pọ̀ súnmọ́ akúnlìwà lídìn ọmọ tí ń ṣẹ̀yà tí ń ṣe bàbá ẹ̀ tóbi rẹ̀ ọ̀jẹ̀ nǹkan lọ́dọ̀ rẹ̀ ànẹ́bí sallallahu jẹ́ oyé wa náà pé hàn inú ẹ̀ṣẹ̀ ńlá tí bá ń kírun sọláàtì rẹ̀ ò ní kọjá orí rẹ̀ kò gòkè débi tí ó débi tí ó wọ̀ ọlọ́mọ ṣe wá ní ọ̀sẹ̀ yá ṣe bàbá o kódà ńgbà tọ́lọ́mọ bá ti ń sọ̀rọ̀ rẹ̀ yóò kọ̀rọ̀ òbí yóò fi tẹ̀lé ni wọ́n wá ní àbáwá ní wọ̀gíbàtù mọ̀gítàbí wọ̀gíbàtù mọ̀gítàbí nàmí ìbàtù mọ̀fúsídì wọ̀gíbàtù mọ̀gítàbí nàmí ìbàtù mọ̀fúsídì. wọ́n ní ọ̀rọ̀ ẹ̀yìn ọlọ́rọ̀ ẹ̀yìn òun náà eke lẹ́lẹ́kẹta níbi ẹsẹ̀ ẹlẹ́kẹwà yìí bákan náà nẹ̀mí mọ́tòlù sídìn àti òfófó bàṣẹ̀jẹ́ òfófó bàṣẹ̀jẹ́ òfófó túlétúlé gbogbo àwọn eléyìí rántí kẹ́nà wọ́n jọ wà nínú ẹsẹ̀ gbàǹkọ̀gbìn ni wọ́n wà eléyìí ni ewu àkọ́kọ́ ti ń bẹ níbi ọ̀rọ̀ ẹ̀yìn tàbí gbọ́dọ̀ jìnà sí. ẹlẹ́ẹ̀kejì òun náà ní kí gbogbo ẹtí máa ń sọ̀rọ̀ ẹ̀yìn ohun tí wọ́n jọ dọ́gba nù ẹ̀dá ọlọ́run òun òun àti kíni òun àti ajá alikalibu drug ẹ ó lè sọ́tọ́ wá fẹ́ pẹ̀lú nítorí ó lè jẹ́ sinilẹ̀ fún pàjá ni ẹni tí máa ń jẹ́ ọlọ́rọ̀ yìí náà ajá lòun náà ayé alukurani tọ́ka rẹ̀ tá a fi mọ̀ pé ajá ni nínú màfúùmù rẹ̀ tí ọ̀jẹ́ máa ń túkù ṣùgbọ́n tí wọn náà bá ti gbọ́ nísìnyí yóò jò yọ. níbo la ti rí lè wọ́n nígbà tó Allah subhanahu wa ta'ala ni wala yaghtab ba'dukum ba'da kí apá kan yín ẹ mọ̀ mọ̀ sọ̀rọ̀ ẹnìkejì lẹ́yìn tí ò ní nífẹ̀ẹ́ sí kọ́ gbọ́ ẹ̀yin náà ò lè sọ́n sojú ẹ̀sìn mọ̀ pé yóò dìbà níyẹ́ yóò dìjà ẹ̀ mọ́ sọ lẹ́yìn. ọlọ́run wa ni kí ló jẹ́ ń sọ bẹ́ẹ̀ torí pé ayòhíbù àdúkùn àyíyákùlẹ̀ láàmù àhíhì mẹ́tán. àwọn àfáà ni wọn tọ́lá wọn bá sọ ni pé sẹ́ẹ̀fẹ́ jẹ́ ajá nú èèyàn ni. sàkóńtò ẹ̀kú fẹ́ ọlọ́run ni ǹjẹ́

ikú tiẹ̀ ti tó yọmọ àdéhùn ni ó deba òun n lè di clear ni wọ́n fi sọ pé àjẹ́ ti ń pọ̀ ọmọ ẹnìkéré rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ ṣùgbọ́n ọlọ́rọ̀ yìí tiẹ̀ náà burú bẹ́ẹ̀ wọ́n wá ní ọlọ́run ní sẹ́nìkẹ́ ń bẹ inú yín tí ó nífẹ̀ẹ́ sí láti mọ jẹrin ọmọ ọ̀yá rẹ̀ tó ti kú kalẹ̀ ọlọ́run ní àá ah, ah, ẹ̀tọ́ bá ń la káyìí tí ọ̀jẹ̀ bí ajá fákẹ́rì tòmóhù ẹ̀mí yín ọkọ̀ inú gbogbo ọtọ ọbàjọ lọ́rọ̀ ẹ̀yìn tí wọn bá kó ń bẹ yéé dàlúrú látara ọ̀rọ̀ òun ni fún ọba níròyìn pé ìjòyè yín sọ báyìí òun náà ni ó fún jòyè pé bàbá ọ̀fẹ́ràn yín yóò fún alága kánsù yóò fún àwọn ẹ̀mẹ̀wá rẹ̀ yóò fún pírẹsidẹ́ǹtì yóò fún ìyáálé pé ìyàwó rẹ̀ sọ báyìí yóò sọ fún ìyàwó náà pé ìyáálé yín sọ ọkọ

kódà àwọn tó jẹ́ àwọn tó jẹ́ mẹ́díkù kí wọ́n lọ sí rìsáìtì ajá ìjẹlẹ́dẹ̀ torí ìdọ̀tí ara ajá kì í jẹlẹ́dẹ̀ tó ti fẹ́ràn rẹ tó yẹn rẹ tó fẹ́ràn rẹ ẹkùn wọ́n pé kéè jẹrẹ kàkì kò ní jẹrẹ ẹjọ́ kejì kò rẹ kó kú kọjẹ ní jẹ rẹ bẹ́ẹ̀ làwọn rẹ tó rẹ bá kú kalẹ̀ mọ jẹ ajá mọ jẹ ajá ẹgbẹ́ rẹ. ajá ìmọ̀ ṣe kí ni ìmọ̀ ṣe ajá ẹgbẹ́ rẹ̀ wọ́n ní ni wọ́n fi sọ pé ajá lọ́jọ́ ọ̀wọ́n náà wà lè náà sì mọ̀ jẹ̀ fún ara wọn torí pé kọ̀mọ̀ pé ẹ̀rẹ́ ni tó bá rí bẹ́ẹ̀ náà sádìẹ̀ nìwọ náà adẹ́kọ̀ọ́ rẹ kò ní ò tó bá ti sọ̀rọ̀ ọmọ làkejì rẹ lẹ́yìn tó bá ní ni ó ti jára rẹ̀ bó kúò nípò ìsàníyà ti jára rẹ̀ bó sípò kìnnì sípò ẹranko tí ò ní làákàyè tọ́lọ̀ ní báyìí àdọ́lù kódà ẹranko orí ẹranko pé ju tiẹ̀ lọ ẹ dákun ẹja jáwọ́ mẹ́ aburú ẹlẹ́ẹ̀kejì lélẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú ìmọ̀ tí ń bẹ lára ọ̀rọ̀ ẹ̀yìn tá a fi jìnà sí òun náà ni pé anabi nípa apá jùlọ mùsùlùmí ó ní gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí ẹ̀jẹ̀ mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ èèwọ̀ ni pàṣẹlẹ́tì rẹ̀ èèwọ̀ ni kó bà pàṣẹlẹ́tì rẹ̀ jẹ́ dúkìá rẹ̀ èèwọ̀ ni kó bà dúkìá rẹ̀ jẹ́ ìjọmọlúwàbí rẹ̀ èèwọ̀ ni kó fẹnu sáátà ìjọmọlúwàbí rẹ̀ lófin ni kúlù muslim alẹ́ muslim àrọ́ọ̀mùn pé the whole muslim ń tán pé mùsùlùmí ni dúkìá rẹ̀ taari àbí ìtaari gbogbo property tàbí pé mùsùlùmí ni agbọ̀ngbàtà ní ìjọmọlúwàbí rẹ̀ property tọ́lọ̀ ń dá sí i lára tàyí sábà fojú rí ni àbí dúkìá tó ní àbẹ́jì ara rẹ̀ èèwọ̀ ní fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ láti ṣe ní sùtàn bíi dúkìá àbí bíi ìwà ara rẹ̀ ní fásitì rẹ̀ anabi wa sallallahu alayhi wa sallam anabi ni kò tọ́ fún wa ká ṣe bẹ́ẹ̀ o ká bara ká máa sọ̀rọ̀ yìí nípa mùsùlùmí láti bàá jẹ́ kódà ní tí ò jẹ́ mùsùlùmí àìsọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ṣùgbọ́n ti mùsùlùmí tún lágbára nítumọ̀ pé ìsìláàmù yẹn wà nínú ewu nígbà téèyàn máa ń ṣe léyìí tó fi jẹ́ pé àdìsẹ́ ẹlẹ́ẹ̀kejì náà tán nẹ́bí nọ́ọ̀rọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam tí a fáwọn amúrú ibùnú áàsì tí wọ́n gbé wá ànẹ́bí alimuslim wọ́n tá a pé mùsùlùmí ni ọ́ pé yẹn pé àmì muslim child àmì muslim father àmì muslim mother àjẹpẹ́ definition kò tó lè jẹ́ muslim ẹni wọ́n pé I'm a practicing muslim this is one of what we expect you to practice before you can claim to be a practicing muslim kó tó lè pé mùsùlùmí ti ń practice islam ni ó ti kírun lóòótọ́ àjọ ń gbàwẹ̀ ọ̀ ń yọ sàká ṣùgbọ́n ò practice ikọ̀ ọmọ sọ̀rọ̀ ẹ̀yìn à ó kù síbì kan o islam rẹ ò tí ì pé o lànàbí fi sọ pé alimuslim ẹni tá pè ní mùsùlùmí man salima al-muslimuna min lisanihi òun lẹ́ni táwọn mùsùlùmí tí wọ́n free kúrò níbi ahọ́n rẹ̀ kò ní máa sọ̀rọ̀ wọn lẹ́yìn kò ní mọ ṣépè fún wọn kò ní mọ bú wọn kò ní mọ yẹ̀yẹ́ wọn. wòye dìhì kò ní fi ọwọ́ rẹ̀ body language kò ní fi yẹ̀yẹ́ wọn. kò ní sọ báwọn kẹlẹ́ yìí pé ẹ lọ dènà dé kọ́ sẹ́wọ́ sí wọn àbí ìtí ń bọ̀ ìtí ń bọ̀ ẹ dè kò ní ṣe bẹ́ẹ̀. àbí kò tiẹ̀ wá jẹ́ pé petition ní ọmọ ọkọ̀ against rẹ̀. kátó wá bẹ̀ pé wọ́n tó ń jóògùn tó ń di nǹkan fi fàṣí mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ á rí pé ọla òun ose ṣe ń pò gèdè tó ń pè sí ọ̀tọ̀ à ń dákọ rẹ̀ pé Abdullahi o àbọ̀kọ lágbájá àti lágbájá o kíníkà àti kọ́kọ́ ọ̀tọ̀ ń dákọ rẹ̀ kódà ní ọ̀jẹ́ mùsùlùmí èṣù èèyàn àti kẹfẹ́rí ní mọ́ọ́dà àwọn èèyàn ń yálà ń ságùn dà yẹn ń àwọn tí wọ́n ti ṣerú ẹ̀ ṣáájú ti sọ pé ah, inú sẹ́ẹ̀sù sẹ́ẹ̀sù máa kọ́ àṣẹ ìtọ́ni kí máa káwọn ni pé wọ̀yọ́ alìmúnà máa ìfárìkú nàbí ìbénà lùmárì wà sáwùjì yìí wọ́n náà tí wọ́n ní lọ ń kọ́ ọ̀rọ̀ tó fi dalérú kọ́ ló lè jẹ́nu àwọn ọmọ ìwọ ìyá tó sọmọ rẹ di ṣètọ́ọ̀nì lọ́kùn náà mọ̀ túlé ìwọ ẹ̀ tún ń lọ bí wọ́n ti di nǹkan báyà àfáà ló pe rẹ̀ rọ́lọ́gùn ló pera rẹ̀ tí ó wa fi okun ọ̀la lérí ọwọ́ rẹ̀ wọn ọ̀la lórí ahun rẹ̀ bí ṣe ń pò gèdè pé kí wọ́n kódà yóò mọ káyà lùkùránì yóò pe káyà lùkùránì kó tú wọn ká èṣù ní ń tú wọn ká ọmọ ọbẹ̀ papọ̀ lálàáfíà gidi táwọn yẹn là lórí ahun ẹ̀ àti níbi ọwọ́ rẹ̀ kódà ó fi ìlú tí ò tọ́lẹ̀ ó fi wà tí ò tọ́lẹ̀ ó lẹ́nu tó pè ní ẹni tó migrate tó ṣe ìjìra al-intiqal min makanin ila makanin akhar aw min khulukin ila khulukin akhar aw min amalin ila amalin akhar ẹni tó kò ṣe ìjìra lẹ́nu tó fi ìlú burúkú lẹ̀ àbó fi iṣẹ́ ẹbú ọwọ́ rẹ̀ lọ bí iṣẹ́ rèmí ibi ìsọ̀rọ̀ burúkú ọ̀sílẹ̀ lọ bí ọ̀rọ̀ rèmí. lókè man hajara ma na allah man hajara ma na allahu anhu ẹ̀dá kọ ó ṣe migration ó ṣe ìjìra gbogbo tọ́lọ̀ wá sí wọn lọ́wọ́ ń bẹ̀ inú tọ́lọ̀ wá sí ni ọ̀rọ̀ ẹ̀yìn à ọlọ́run àtẹ̀mí kí n sọ̀rọ̀ àtiwọ́ tó bá kú inú àlámọ̀rí mi ọlọ́run yọ kú tí ọmọ júwe fún ọ pé àfa àti ìdí mùsùlùmí dáadáa tọrọ èyí bá ń bẹ nínú ẹrù wa tẹ́lifíta òyìnbó bá ti jókòó ahun tiẹ̀ ọmọ kì í bọnú ẹran ọmọ ìyá rẹ ọmọ jẹ ọmọ sọ̀rọ̀ eléyìí náà ni bí tiẹ̀ ó ti bàjẹ́ eléyìí ń júwe pé al-iman lam yastaqirru fi qalbihi nítorí wọn pé ìgbàgbọ́ òdodo ìjẹ́ mùsùlùmí ìmánì tá à ń tàbí torí pé ìgbàgbọ́ gẹ́gẹ́ fúnra rẹ̀ náà ní adùn tí ọmọ ọkọ bó ṣe mọ da sí lọ́dọ̀ ọba adẹ́dà àti lọ́dọ̀ àwọn èèyàn tọ́jú èèyàn gidi nínú ẹ̀dá ọlọ́run ọba torí pé bẹ́lẹ̀ mi bá da kí ọ sọ̀rọ̀ ẹ̀yìn àwọn ọmọkùnrin rẹ̀ ni pé kọjọ́ wá láti nínú àwọn èèyàn gidi tọ́jú àwọn irú ọlọ́run sábà ní òfin níbọ̀kànbalẹ̀ nínú ẹ̀mí tá a bá rí àwọn èèyàn á kí wọn ànímọ̀ bẹ̀rù tó ń bá dìde lédè àga ànímọ̀ wò pé sí ògbù nǹkan ẹ̀bẹ̀ bá gbóúnjẹ fún wa ànímọ̀ wò pé

tí ọba ti yéésẹ́ níbi ọ̀rọ̀ ẹ̀yìn à à mùsùlùmí rẹ àyọkù nínú islam ṣùgbọ́n ẹsẹ̀ mùsùlùmí tó yanrantí báwo la nẹ́bi wí. ànábì salawatu rabbi wa salamu alayhi ànábì ń bá wọn sì bá ní sọ̀rọ̀ kútùbà ànábì ìṣe kútùbà yẹn débi pé ohun ànábì gòkè débi pé àwọn àwátìk fi buyutihin òun náà ni àwọn obìnrin táwọn èé jáde wọ́n ń gbọ́ bó wọn ànábì ìṣe gòkè tó ń jọ́ kútùbà náà kárí ilé ọ kárí oko eléyìí náà bí wọn náà mbe o si sí bi táwa wà ṣùgbọ́n àwa náà ń sọ à ń ṣe kútùbà nẹ́bì ajẹ́ mubaliz a rasul amọ́rọ̀ ànẹ́bì wọn náà o ni ilu ni ori ni ibi wa tí àwọn ti ń bẹ́ kọ̀rọ̀kọ́ndù yàrá wọn jẹ́ na lọ́hùn n'ime ń jẹ́ kọ̀rọ̀kọ́ndù lóòótọ́ sẹ́wà fìlàmù ń bẹ lára rẹ̀ báwo la nẹ́bi sọ fún ọ alẹ́bi ni yà má sara mani àmà nàbì lisanihi wàlà mi yóò mi bi qalbihi ah alẹ́bi ni mo pè é yín onígbàgbọ́ orí ahun tí ó gbàgbọ́ nù ọkàn pé mùsùlùmí orí ahun tí ó jẹ́ mùsùlùmí orí ọkàn àìpẹ́lẹ́ nígbà tí a wà kẹ́ béèrè béèrè àsọ fún wọn pé irú àwọn yẹn o mùsùlùmí lórúkọ kèfèrí ládìí ọkàn Muslim by name kafir by faith ani náà nírú àwọn bẹ́ẹ̀ eléyìí anábì náà ń sọ fún wa nísìsiyìí pé mo pè ẹ̀yin tó jẹ́ pé ẹlẹ́gbàgbọ́ lórí àwọn ṣùgbọ́n ọ̀kàn yín ọgbà ṣùgbọ́n kẹ́yẹ wá lè di mùsùlùmí dáadáa lóòótọ́ tí ìgbàgbọ́ lè jókòó sínú ọkàn yín onítọ̀ lẹ́tọ̀kùtàbùl mùsùlùmíìn mọ́mọ́ sọ̀rọ̀ mùsùlùmí lẹ́yìn láìda kí a mọ̀ pé asopọ̀ kìí ṣe mùsùlùmí nìkan ìgbà tá a bá ti gbé ẹnitọ́ jẹ́ ẹnitọ́ lọ́lá jù lọ́dọ̀ ọba adẹ́dà síwájú tá a bá dami sórí yóò délé lànàbì sọ yẹn. ìrọ̀lẹ́ lèmi tí ò jẹ́ mùsùlùmí lè pe ya mùsùlùmí lẹ́yìn sáà kọ́kọ́ sọ̀rọ̀ síkọ́ sùn ọ̀sọ̀rọ̀ tiwọn lẹ́yìn láìda wọ́n mú ọba nínú ẹ̀dá ni nínú ẹ̀dá èèyàn lọ́dọ̀ ọba adẹ́dà àwọn tí ohun wọn ń ṣe wà recognize inna ad-dina inda Allah al-Islam sọ pé nínú lọ́dọ̀ tiẹ̀ náà tí wọ́n náà lè mọ́ wà ní lọ́dọ̀ rẹ̀ kò sì síjà you call me unbeliever I call you unbeliever since you gbàtí wọn náà ò ti gbàgbọ́ nù tẹ́mi yẹn èmi náà kọ́ ọ̀ nígbàgbọ́ wọn náà kẹ́mi náà ò nígbàgbọ́ ìjọba ní sí tọ́ọ̀bá wọn gbà lẹ́tọ́ bọ́dà kí á máa lọ́wọ́ pé ah, lóòótọ́ lò nígbàgbọ́ wọn sọ fún ọ̀gbọ́n ni kọ́lọ̀ kó fi ìsìláàmù náà kó fi kárí gbogbo wa. náà ọ̀wọ́n ni wala tattabi'u wà látẹ̀jẹ́ torí pé stẹ́ẹ̀pù ni ìmọ̀ fi mú lọ bí ọ̀rọ̀ ẹ̀yìn àti wọ́n á ṣe léyìn ní tẹ̀kídìmù wọ́tà hill wà látẹ̀tẹ̀ ó àwòrán ẹ mọ̀ mọ̀ wọn ẹ mọ̀ mọ̀ wá òun bá ti rí wọn ṣe tú àṣẹ èrí wọn ẹ mọ̀ mọ̀ wá káàkiri pé mo ti láti rìn lọ́wọ́ òun láti lè mọ fi tọ́sírí rẹ̀ onírú ẹni bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba gẹ́ ọlọ́wọ́n ọba rí kọ̀rọ̀ rẹ̀ ọmọ àìrí rẹ̀ kódà ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n máa rí rẹ̀ yọlọ́ àtàrí bíi pé ìyẹ̀fùdá òhu fi ìjà òfin bẹ́ẹ̀ ti yí láàrin inú rẹ̀ gan ọlọ́wọ́n rẹ̀ tó pamọ́ ilé ó túmọ̀ pé ọkọ̀ di ẹni tí ò sọ pé nǹkan wọlé pé dádì wà dádì lọ bí iṣẹ́ dádì lọ bí iṣẹ́ àṣírí ọba padà tó kó lè ní dádì níjọ àwọn bá dé tí wọ́n tíráàkì bẹ́ẹ̀ ibi ọ̀nà fọ́lé kódà wọn tó jẹ́ bẹ́ẹ̀ ní àṣírí rẹ̀ òtù tó jólè àwọn pé òkúrọ̀ dádì àṣírí rẹ̀ ti ń tún ní ọlọ́run ọ̀tún àṣírí rẹ̀ nulẹ̀ yóò tún níta lọ́dọ̀ ìyàwó rẹ̀ kò ní jẹ́ nǹkan mọ́ àṣírí rẹ̀ òtù bákan náà àfàwà hasan albisri kódà àwọn jòyè wà pé nínú tí wọ́n ba ẹ̀sìn yẹn jẹ́ jù tó yá ju kéèyàn jẹ pọ́ìsìn lọ wọ́n ní ọ̀rọ̀ èèyàn á mọ jẹ ẹ̀sìn èèyàn ju kí àìsàn kánsà dídé mọ jẹ ara àwọn èèyàn tó pé ń ti ń jẹ lọ ti ń ti ń spread lọ wọ́n ní ọ̀rọ̀ èyí yá ni wọ́n tètè spread ba ẹ̀sìn jẹ́ ju àmọ́dí tí wọ́n jẹ ara lọ. kódà àbáwa umar bin khattab radiyallahu anhu wọn ni a ah, hee wọn ni oògùn nìrètí ọlọ́run ká mọ nìrètí ọlọ́run ṣùgbọ́n wọ iyyakum wa dhikru náà ṣùgbọ́n ìmọ̀ mẹ́nu bọ̀rọ̀ àwọn èèyàn àwọn èèyàn a ah, fa innahu da'un wọ́n ní a ah, àmọ́dì ni o gbogbo ẹni táwọn bá ń bẹ lára kó gbìyànjú kó dín kó kúrò ẹ wá àwọn àwọn ewu tí ọmọ bí nínú yìí àjọ gbààwẹ̀ iyọ sàkáàtì bágbára rẹ̀ ṣe mọ kódà bí ọba lè yọ tó nífi yin ara fáwọn ẹbí ẹnu tó dáa gẹ́gẹ́ ọ̀rọ̀ ìmáàmù Ṣáfi'í tó wà á di zakat al-ja'i wa alam bi annaha kamithli zakat al ha iyọ wọn kò lówó fẹ́ ọba wọn àgámọ́ kọ̀kẹ́jú kò ń bẹ́ẹ̀ rí ẹ sáré mi ní ẹ̀sìn bí kakọ́pílẹ́sẹ̀ pé ẹ bá àwọn èèyàn lójókòó èrò rẹpẹtẹ. ìṣe àtàrò sọ̀bà àwọn àlùmọ̀sà ìrántí ọlọ́run láàárọ̀ àti lọ́sàn àti nírọ̀lẹ́ nka alukur'an ẹlòmíì ti nka alukur'an tó pọ̀ gbà lẹ́nu bàtà àwọn ẹbẹ̀rẹ̀ gbogbo tí wọ́n ń ṣe yìí a tọ́ba wa dàlù kìyàmà látara ọ̀rọ̀ ẹ̀yìn kọ̀ wá ní rí kankan yóò wá di olùṣiṣẹ́ ṣòfò ọlọ́mọ bẹ́ẹ̀ torí pé kíni ó ti ha fáwọn èèyàn láì mọ̀ ó ti há gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ irun rẹ̀ ó ti há fún yàn láìmọ̀ unconsciously àwẹ̀ rẹ̀ ó ti gbé fún yàn láìmọ̀ kàkà rẹ̀ ó ti gbé fún yàn láìmọ̀ ájì rẹ̀ ó ti gbé fún yàn láìmọ̀ òun gẹ́gẹ́ wá ní sàǹfààní kẹ̀kẹ́ nínú àwọn nǹkan yẹn. kí lágbára ta àbísọ léyìí ó kó sẹ́ẹ̀rẹ̀ jọ ṣùgbọ́n sẹ́ẹ̀rẹ̀ yìí ò fún. òun ni àdìsí tọrọrin lẹ́nu kẹ́ràfà wa muslim wọ́n lànàbí wa salawatu rabbi wa salamu alayhi gẹ́gẹ́ bí ìsì ànàbí tàn questioning method ká fi béèrè ká fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ àwọn èèyàn kójọ àwọn sọ̀hábà ń bẹ lọ́dọ̀ ànábì ànábì wa ni atẹ̀dẹ̀rún manilmufilisu aw manilmufilisu ǹjẹ́ mọ ẹni tó ti wà bankrupt tó ti jẹ gbèsè tó ti jù kanlẹ̀ tí ò ní nǹkan kan mọ́ inú ẹ̀dẹ́ yẹn àà ọ̀gáǹkó àà ké almufilisu fínà alọ́dọ̀ wa wàá sọ fún ọ ní ẹni wọ́n pé agbẹ́dẹ̀ lárúbá ọ̀gá almufilisu látara ìfìlàs fàlàsà àti òní kẹkẹ àti ilé àtọ̀ nìyà a bá kú bá ń ta kàlá rọ alimọ́bìlì sùfì nà má ń la àdéhà àmàlàwò ẹni tí ò ní kọ́bọ̀ sọ pé kò ní náírà kò ní pound kò ní sterling kò ní gbàkọ̀ láwo kò ní gold kò ní nǹkan tó lè tà tó lè sọdowó òun ni wàhálà àmàta kódà kò ní dúkìá tó lè sọdowó tí nǹkan bá dé wọn náà níbi òun nìyẹn mọ̀nà ìfúláṣù fàlàṣà àbí mọ́fílíṣù wọn kà kún ló lárúbáwá àníbi wa ni ẹ gbìyànjú àníbi ọ̀rọ̀ ń gi wọn ló fi jẹ́ pé mẹ́rẹ̀ kọ́ta tó rà ni pé ọmọ akẹ́kọ̀ọ́ lè gba nǹkan mẹ́wàá o try o try ẹ pa níbi ọ̀sọ́ pé orí yóò pé ẹ ṣe gbà báyìí àbẹ́ ẹ̀ mọ́ salawatu rabbi wa salamuhu alayhi àníbi ọ̀rọ̀ ń gẹ̀rẹ̀ pé linguistically you are right pé logatan ẹgbà ṣùgbọ́n o ṣẹ́rí án ẹ̀jẹ̀ mi ọkọ̀ yín torí pé àníbi lọ́lọ́ ní kọ́ wa kọ́ wa ní ẹ̀sìn wa liyo alimukumul kitaba wal hikima salawatu rabbi wa salamu alayhi. Naam, àríbi wa ni al-muflis min ummati nígbà tẹ́mi tí ọlọ́run ti gbé mi sí lárí umma eléyìí o ìtumọ̀ tẹ́yìn mọ̀ ní muflisu tẹ́lẹ̀ èyí náà ń bẹ́ ń bẹ́ o ṣùgbọ́n kẹ́ni jù bẹ́ẹ̀ lọ nínú àlùmọ́ mi ẹni tó wà bankrupt tó ti dó ń gbèsè tó jò kalẹ̀ òun ni man yati yawmal qiyamati bi òun lẹ́nu tẹ́ pé lọ́jọ́ ògbóni àlùkìyàmà nígbà tó dé ó dé pẹ̀lú irun ásámù rẹ̀ pé irun wákàtí márùn rẹ̀ pé irun duha ó dé ó kíwù náà pé irun ìdí rẹ̀ kéfì ṣeré bisọ́lá gbogbo àwọn wa wọ̀síyáàmì ọtọ kó àwẹ̀ náà dé rọ̀bẹ̀rì àwẹ̀ Ramadan ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwẹ̀ tàtàwù títù bẹ́ẹ̀ àwẹ̀ monday thursday òun náà ń bẹ́ẹ̀ torí pé ìsìgìrápò síyáàmì gbogbo òun náà àwẹ̀ náà ló kó òun náà dé. wọ̀sàkáàtì kódà ọtọ kó sàkáwá pé mo yọ sàkáǹgbà ti mẹ́lá yìí ṣùgbọ́n o wàyà àti wọ́kọ̀dì ṣẹ́tàmà àzà ńgbà wa adé náà nú àwọn òwe rẹ̀ náà bó ti kọ́ àwọn olùwàpọ̀ gbẹ̀rẹ̀ rà ó ti bú lágbájá ó ti bú tàmẹ̀dò wàkọ́ zàfà àzà ó purọ́ mọ́ lágbájá sàpé nínú tá a sì ń ṣètàádì wọn kó mu wá tí wọ́n bá ti rẹ̀ ti ń sọ̀rọ̀ súnà ló pe àtọmọ́ra mílíkì àti ẹran fún ìyá wọn pé obìnrin mú táwọn mú gbà ya rẹ̀ <laughs> pé àwọn fi dá a padà wọ̀ ya wọn mú ẹnìkan wá ọgbẹ́bù torí tó ń sèyí tí ọba sọ láti rẹ̀ sàkáàtì rẹ̀ kódà wọ́n lè pẹ́lú mi kódà bàbá rẹ̀ ṣépè fún ni ó ṣe kiri kan ni wàá jẹ́ pé ọlọ́run inú ọ̀rẹ́ tá a ti rí gbà ní ẹni tó máa ṣerú ẹ̀ fún mọ́ bara jẹ́ wọ́n náà mọ́ délé pé pé wọ́n ṣe bẹ́ẹ̀ fún ọ ìwọ lọ jẹ bónọ́ọ̀sì mọ́ bàrà jẹ́ mọ́tò fi oore rẹ̀ mọ́ fi tọrẹ. ọwọ́ ni wọ́n kọ́ sọ̀rọ̀ àzà ó kúrọ́ mọ́lẹ̀ yìí wà á kalẹ̀ máa lẹ̀ àzà ọjẹ́ owó ẹni yìí ẹ̀kọ́ alátakùlù àmìwálà kúnbẹ́ yìí nà kúnbẹ̀ lè bá tẹ̀. kódà ẹni tí ń fi ẹ̀sìn tí àwọn èèyàn gbowó lọ́wọ́ wọn òun náà kó síbi wà á kalẹ̀ máa lẹ̀ àzà pé ń jẹ owó wọn lọ́nà haram. a lè jẹ́ àfa tí ò jẹ́ kèé ṣe pé ẹni ó ń ṣe ọwọ́ nìkan kí wọ́n lu àwọn yẹn jìbìtì fi gbà wọn àwa tá à ń ṣiṣẹ́ ẹnu náà láàfáà àwọn lè fẹ̀sìn jà àwọn èèyàn lólè àwọn èèyàn sì ní ma gbogbo náà bá kó sírú pé ọjọ́ owó àwọn èèyàn lọ́nà tí ọ̀lẹ́tọ̀ ní fi ń ṣe kíni kí fi ń gba owó lọ́wọ́ wọn oríwọ̀ akala máa là àgà ọjọ́ owó ilé ọjọ́ owó ilé lọ́nà ẹ̀tọ́ wà látàkùn lóhùn àwọn àlàkùn bẹ́ẹ̀ lẹ́kùn fìlbáàtì ayọ̀kọ̀ àná sọ bẹ́ẹ̀ làdísì ẹlòmíì òun kọ́ ló mú bọ̀ kọ́pọ̀ àyàn ṣùgbọ́n òun lọ́fẹ̀ẹ́nu pa àyàn lójú wọn pa ẹni tó fi àkàbá pa àyàn ẹlòkẹ́ mọ̀ nǹkan kọ́ ọmọ ọgbẹ́ wọ́n dáná mọ́kọ̀ lẹ́nu mélòó mélòó bẹ́ẹ̀ àwọn ológun ti pààyàn lọ bẹ́ẹ̀ àfáà ti pààyàn lọ bẹ́ẹ̀ pásítọ̀ ti pààyàn lọ bẹ́ẹ̀ ayakila lẹ́rẹ́ sí ni ohun tẹ́ dèlé tẹ́ ní àbí èrè kan lẹ́rẹ́ tàbí sìgìdì àbọ̀fà kẹlẹ́ tá ayakila náà lòun náà ẹ ti pààyàn ọ̀hẹ̀ láyé ni àwọn èèyàn pé àwọn apààyàn ní àwọn tí ń gbébọn wọn rì èyí tẹ́ ń gbé nǹkan míì náà fi pààyàn tẹ̀ ti pa wọ́n lápá sáyé ẹ̀yin lẹ́sùn kùbà tẹ́lẹ̀ mi fi pokùn so láì kìí àwọn àpẹ́ à wọ́sẹ́fẹ́ kẹdẹ́mà àzà à ó sì ta ẹ̀jẹ̀ ilé iná ẹ̀ lẹ̀ ọ̀pá àyàn láyé wọ́dọ̀rọ̀ bà àzà wọ́n dẹ̀ ní wọ́n kagbó táǹkà yìí kò bá kó gbogbo ẹ̀ bí tiẹ̀ bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ ló ṣe mọ̀ lọ́wọ́ ó ní fàyú òtọ́ áàzàmí àsànáàtì yìí anábì sọ̀rọ̀ wá tọrọ bí wàsálàmù alẹ́ anábì ni wọ́n wà múnú dáadáa rẹ̀ ẹni tí ọjẹ́ ẹni bú wọ́n múnú sọ̀ láti rẹ̀ wọ́n wọ̀ fún bẹ́ẹ̀ lápẹ̀rẹ̀ bí ká sọ pé orí bí kan dúrọ́ọ̀mù kan ni dédé ebu tó bu tó pé ah mọ̀mọ́ yẹn bú ẹ sọ́ra yín o kìnnìkan ọmọ yọwọ́ rẹ̀ sọ̀ láti rẹ̀ o wọ́n wá ń wọ̀n fún pé ẹni tó bú wọ́n wọ̀n fún musẹ́ rere ẹni tó jẹ́wọ́ rẹ̀ ìyá ọlọ́jà àfà tá ń jẹ́wọ́ àwọn èèyàn lọ́nà ẹ̀tọ́ lọ́nà tí ọ̀tọ́ wọ́n wọ̀n nu àwẹ̀ wọ́n máa ń fún wọn bẹ́ẹ̀ sàmì asanáàtì wọ́n fún ti inú wọ́n fẹ́ lómi náà tó tún pariwo rẹ̀ tí wọ́n náà Sebi oni ọgbà lọ́rùn àwẹ̀dùn ó ti dà ọ̀run lọ́dà ọ̀run ìjà lòun fẹ́ báyìí rẹ̀ bọ́ọ̀rùn rẹ̀ ti fẹ́ rí lọ́n gbọ́ yìí o kọ́lọ̀kọ́jọ́ òun wa ọ̀dà kátúbá àti pé nàlọ́ àtàwáàbò rahim abatí mọ́gbà tó bẹ̀rù mi. àlebi wa ni wọn mọ abugu bẹ́ẹ̀ fa infali yẹ ti asànà tuhu tí gbogbo dáadáa rẹ̀ aburú ọ̀rọ̀ yìí láti náà sọ yàtọ̀ àwọn ọ̀wá bú tí gbogbo sẹ́rẹ̀ rẹ̀ bá wà tẹ́ wọ́n ti wọ́n fún ẹni tọ́rẹ́ jẹ ẹni tó lu jìbìtì ìbọn ọ̀rọ̀ kọ̀ kọ̀ọ̀rọ̀ àmọ́ ọ̀tọ̀ nírú ọkọ̀ tó lò wọ́n fún ọ̀tọ̀ lè tọ́ra fún ìbọn ní tó lò lu jìbìtì owó lu jìbìtì ara ìkọ̀pọ̀lọ wọn sí gbèkú torí pọ́fẹ́rẹ́ wọn jẹ ah Allahu Akbar wọn ni wọn wà mọ wọn sẹ títẹ rere kò tí ì rí iṣan tán kì í rí iṣan tán iṣẹ́ rí wá ti tán wọ́n ti wọ̀n fáwọn kan àwọn kan ti rí gbà àyókù náà wá dúró pé ó kú tiwa náà tá a gbà ó ní ó kì í zàmínì kàtọ̀ yahùn nínú ẹ̀ṣẹ̀ táwọn nìyẹn wá ní lọ́rùn táwọn tí ọjẹ tí wọn ò ríṣẹ́ rẹ fi bí aburú tó ṣe fún wọn nì wọ́n máa ń wọ̀n nínú iṣẹ́ aburú wọn wọ́n mọ̀ fi dípò orí tí ẹ̀kọ́ gbà lọ́wọ́ mọ̀ dí kárù rẹ̀ tèmi lẹ́rù mọ́dùkú tẹ̀ mọ́ lónìí kìí sọ̀rọ̀ ẹnu lásán ẹjẹ́ àwò níwà kátàyé sọ bẹ́ẹ̀ nínú iṣẹ́ wa kátúbà lọ́sọ̀dọ̀ ọlọ́run níbi ọ̀rọ̀ èèyàn àtàwọn ohun tọ́jọ́ bẹ́ẹ̀ wọ́n mọ̀ wá di ìkú tàbá làwa fẹ́ wò nísìn tí ẹ bá iṣẹ́ rẹ̀ kan yọ gba ẹ̀san mẹ́wàá tọ́ba iṣẹ́ aburú yọ gba dédé ẹ̀san ẹyọ kan ó túmọ̀ pé ẹjẹ́ àwò tí dáadáa ti lọ tán ó túmọ̀ pé èèyàn bíi mẹ́wàá ní ọmọ ọgbà dáadáa eyọ kan tọ́ba ṣe tọ́wá fi ànínà gbogbo dáadáa tán à ọlọ́run dàpọ̀ mọ́ ṣètò wa bẹ́ẹ̀ o tọ́wá fi kó aburú kó wọ́n tó àwọn aburú kún aburú rẹ̀ pé wọ́n wá ní wọn aburú tiẹ̀ kó wọ́n pé àwọn fẹ́ gbẹ́fẹ́ nìkan rọ ó ní fàtúrì hàtì àlẹ́ yìí wọ́n tọ́ àwọn ogun ẹ̀kọ́ ní títẹ́ rí mọ́ iṣẹ́ gbọ́ wàá pọ̀ wọ́n wàá diṣẹ́ ẹbú yẹn wọ́n dìrú lérí fún matúrì àfìnẹ́ẹ̀rì wọ́n wàá dùn sínú náà ah, ẹ dákun ẹ̀kọ́ kan wà mí eléyìí o báwo látú àdìsí yìí àbáwọ asan súnmọ tóri àfinẹ ẹdá pẹ bá ń sọ báwo láwù. wọn jù sínú nẹ. ṣé bàbá sọ pé kọ̀wá ní wà lè jẹ́ àdìdàlúgàrú. torí pé anabi salawatu rabbi wa salamu alayhi anabi láàánú ju gbogbo oníwàásí lọ anabi láàánú gbogbo oníwàásí lọ anabi sọ pé súnmọ tóri àfinẹ tòun sànù anabi àti ìlójúkòkòrò òpèyàn sẹ́sìn anabi ni wọ́n wá jù sínú náà wọ́n sọ fún wa pé àwa fẹ́kẹ̀ wọ náà bọ́lá wa náà sọ fún wa pé zartu zọ láyà síláha ìlàlẹ̀ aṣọ ọlọ́mọdé àjọ lórí ibú àti ní àtẹ̀yìn ó náà súnmọ́ torí ha wa wà á tì í sínú náà kò ní ọlọ́mọdé àwọ̀ àti ní asan albisiri wọn ní ní tí wọ́n bá sọ fún wọn pé lágbájá sọ̀rọ̀ rẹ láìda sọ pé wọ́n lọ ẹ̀fọn jà ní pàápàá jùlọ àwọn obìnrin ńgbọ́dọ̀ alágbájá sọ sí èrè kílẹ̀tọ̀ ọjọ́ ànẹ́bì wa kílẹ̀tọ̀ ọjọ́ àwọn sọ̀hábà orogún rẹ̀ wọ́n lọ sọ̀rọ̀ ẹ̀tọ́ yarí yìí ará àdúgbò lọ sí bọmọlúàbí rẹ̀ jẹ́ wọ́n ní wọ́n tọ́ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn wọ́n wàá di ẹrù wọ́n pàkéjì ẹ̀ wọ́n di àwọn ó lè jẹ oúnjẹ ó lè jẹ bí olùbọ́lá pẹrẹ wọ́n di wọ́n di iṣu àfíìsà pẹrẹ ni o wọ́n wàá di wọ́n wàá pé wọ́n lọ bá àwọn gbé fún wọn ni rútọ̀bù rútọ̀bù ẹ̀yìn àwọn èso bíi dàbínú bíi ápù wọ́n di bẹ́ẹ̀ alẹ́ àtọ́bà kó làwọn tó gbé sínú tírè kìí sí ọ̀rá wọ́n dé wọ́n dé pa dáadáa tó tọ́bà inú lóga náà wọ́n wàá pé wọ́n lọ gbé fún tẹ́wọ́n ah, ni ẹ̀bùn kíni kọ́dìbàlágà ní ànákà àhàdẹ́yìtà ìlẹ́yìyà mi ní àsànáyàtìkà àgbẹ̀rẹ̀ àdéhùn pé mo ti wọ́n sọ fún mi pé o ti ta mí lọ́rẹ́ nù àwọn dáadáa rẹ tọ́ọ̀bà lọ́rùn o ti fi díẹ̀ ta mí lọ́rẹ́ ńbẹ̀. fa àrọ́tù án òkà fíhùkà alẹ́ yìí ha ọwọ́ awù mi pé kí n kọ́mpẹ́sẹ̀tì rẹ kí n san lẹ́sàn torí pé ọlọ́run tó sọ fún wa pé bí ẹ bá ti dáadáa fún wa ká ti dáadáa fóun náà irú ìṣe ọlọ́run ni ọlọ́run mọ̀ ọ́ sí bẹ́ẹ̀ alìjẹsà olè ìsàn ilẹ̀ alẹ́ ìsàn mo ń gbà pé wọn kọ́kọ́ tamilọrẹ náà àwọn dáadáa rẹ nínú òun rẹ nínú àwẹ̀ rẹ tí ọkọ bẹsẹ o ti fi díẹ̀ tamilọrẹ ń bẹ èmi náà wàá fẹ́ compensate rẹ wọn wá ní fa iná ní ilá àkèdèrò àni òkàfé òkà àlàtàmán ah i'm very sorry that i cannot compensate you in full pé ah but ó dùn mí pé ìlè sẹ̀sán fún ọ pérépéré bí ohun tó ṣe fún mi pé ohun tí wọn tún gbé wá fún ọ yìí ó kéré lẹ́gbẹ̀ẹ́ ohun tó ṣe fi tamilọrẹ lójú ń sọ lánàá pé ọ̀kẹ́ náà àwọn àfa rí lánàá ó ní sọ̀rọ̀ ẹ̀yìn bá tiẹ̀ dá tó wọn bá sọ̀rọ̀ ẹ̀yìn kò sí ọ̀rọ̀ ẹni tó wọn sọ lọ́rọ̀ ẹ̀yìn tó wọn sọ̀rọ̀ wọn láì dájú yóò wọn àtàbò wọn. wọ́n ní kí ló dé sẹ́yìn sọmọ bú báyìí olóhùn yìí sọmọ bú ó ní torí pé ìrun òun àwẹ̀ òun sàká òun tẹ́ òun ọ̀fẹ́ fi tọrẹ bẹ́ẹ̀ kẹ̀kẹ́ àwọn tó dìsáàbù rẹ̀ náà dọ́lọ́ ní yóò wọn àtàbò wọn lábẹ́ pé wọ́n bìlì wàá lè dẹ́ ni ìsáná tóun bá jẹ́ pé wọ́n wàá kírun wọ́n wàá kó fẹ́nìkan wọ́n wọ́n fún láì pè é àwọn pé kọ́gbà àwọn ohun kọ́gbà àwẹ̀ òun kọ́gbà tó kóhun sàìdá sọ́dọ̀ kóhun kẹsẹ̀ sọ́dọ̀ òbí òkú ẹkùn ni wọ́n wọ̀n ìyá òun àti àbúrò lòun wọ́n sọ̀rọ̀ wọn lẹ́yìn láìda ni wọ́n wà wọ̀n fún ohun tí mo ní àpamọ́ ní àná nìyẹn bákan náà ànábì wa wa tọ̀rọ̀ bí wa sàlámù alẹ́ òkú tá a fi jìnà sọ́rọ̀ ẹ̀yìn tí ń dà lóru tí ń dà òjọ rú yìí kádàkùn ká jìnà sí tí ń danú lé náà rú ọ̀rọ̀ ẹ̀yìn náà ni kọ̀ wá tẹ́ síbẹ̀ o tẹ̀kọ́rọ̀ tàlẹ́ kìámà láti fò lọ yìí kódà ká tó kódà láti sàárè nìyá ti bẹ̀rẹ̀ alẹ́gíbà yúzà bíbù àdábẹ̀lẹ̀ kọ́bùrù ọ̀rọ̀ ẹ̀yìn sísọ àmọ́ jẹ́ pé yóò jìyà nù sàárè ẹ oru sàárè ọlọ́mọdé ọmú wa àìbẹ̀ sàárè ọlọ́mọdé ọmú àà ẹ dákun ẹjẹ́ àṣìṣe pẹ́ẹ́fẹ́ sàárè tó oru rẹ̀ òfin ní sékìnì tí òfin ní mu wa hadith wa nù sọ̀hìn hayin inú tẹ́lá fáwọn Bukhari àti Muslim láì sọ́lá láàfíà anabi wa salawatu rabbi wa salamu alayhi anabi sọ pé wọn anabi nkọjá lọ́nà àdìsí ibn abbas marra ala kuburain anabi kọjá níbi sàárè méjì faqal anabi bá ní a ah, amma innahuma la yu'adhaban amma innahuma la yu'adhaban surely in doubt yẹ torí pé ọlọ́run lọ sọ fún anabi ni o ọlọ́run sọ fún anabi ni o ọlọ́run lọ sọ fún anabi àwọn tí mẹ́ta yìí ń jìyà àdébàdé àwọn méjèèjì wọn mẹ́sàárẹ̀ yìí yóò azabani sí lùmọ̀dọ́rì kọ́ lókè sáré bèsì débẹ̀ ńgbà yẹn wọ́n sì ń jìyà lọ́nà ẹ̀ àwọn méjèèjì ń jìyà ànábì wa ni wà má yóò azabani fi kẹ̀bírí lójú tìyín tẹ̀kọ́ nígbà tá a sọ pé nù kàbáyìrì ni kágbàgbọ́ yé rẹ o torí àdìsí pé tọ́sọ pé yá máa sẹ́rọ̀ mẹ́ni amẹ́nà bí lìsáàni yìí wà lámúyó mi kọ́líbì yìí ó ti jó yé wa pé nígbà tá a pé ẹsẹ̀ tá a kà lẹ́ẹ̀kan tó ní nínú àwọn táàbì mọ ẹ̀ṣẹ̀ kàbáìr tó ní wàsáàdà àfihàn májìdì àwùjá àwàhìn ìlú bìnáfíyì lè ìmánì wà láàánì mùbàhídì ó ti júwe fún wa mani amana bi lisanihi wa lam yumin bi qalbihi bi nafi imanin naam ọwọ́ náà méjèèjì inú nkẹtẹ yẹn ọ̀kà tẹ ó kò tóbi ni wọ́n jẹ wọ́n sí níyà bala innahu kabiru

fàkánà láyé sẹ̀tìrù ní báwùlì yìí tó ń bá fẹ́ tọ̀ bò wọ ara rẹ̀ sọ̀pá gbogbo obìnrin tí ó wọ ṣòkòtò yóò ṣiṣẹ́ tó bá fẹ́ tọ̀ àbí ẹ̀kọ́ tó bá fẹ́ àbí wọn náà tijú kò síbi tó lè sọ torí gbogbo ayé ni àbóbìnrin àníbìnrin bò wọ ara nígbà tó bá tí a bá débi tá a lọ ń gbà mí ah. àyè débi tí àyè ah. débi tá a lọ. ọwọ́ ni wà á mọ̀lẹ̀ ahar ọ̀rẹ́ lẹ́ẹ̀kejì fàkànà yamshi bẹ́ẹ̀ nà nẹ́ẹ̀sì bí nàmímà ànábi ni a olófòfó lòun olófòfó sì ní nǹkan méjì lọ papọ̀ nàmímà àti gíbà èyí ò lè jólófòfó bí ọ̀bá jẹ́ mm. ọlọ́rọ̀ ẹ̀yìn ibi tá a ti mú nìyẹn o gbogbo ọlọ́rọ̀ ẹ̀yìn yọ jẹ́ torí pé òun sòfófó rẹ̀ fún ìwà rẹ̀ ọ̀ so eléyìí bẹ́ẹ̀ níbo mi nínú rìwáyà lọ́dọ̀ àbídùnìyá nínú tíra àti wọn pàṣẹ àbídùnìyá òun ni wọ́n àmọ́ àdúhùnmá ọ̀rẹ́ nìkan nù wọn fàkànnà yọ̀kọ̀tàbù nẹ́ẹ̀sà àpàtì ní nàìmímà òòlù jẹ́ ìmọ̀ sọ̀rọ̀ àwọn èèyàn lẹ́yìn nínú ti àfàwà tọ̀yálì sí ọwọ́ mbẹ́ pé àmọ́ àdúhùnmá fàkànnà yàkúlù lùhùmà nẹ́ẹ̀sì àwọn ní àtúrígbò àdúkọ ayọ̀rìgbà àyàkùlẹ̀ lánàá àyèyè mẹ́ta àti mẹ́tẹ̀ẹ̀ta ó ti papọ̀ báwọn afá àti mọ́sí jámù bẹ́ẹ̀nẹ̀lẹ̀ àhàdís láti mú ìtumọ̀ tó dọ́gba wá náà lílé ó túmọ̀ pé gbogbo ọlọ́rọ̀ yìí yóò jìyà ń sáré ọlọ́mọdé á jìyà ń sáré àtẹ̀mí náà àtiwọ́n náà tí bá ń bẹ tó kù náà ọ̀rọ̀ tẹ̀mí náà ọlọ́run kọ́ yọ kẹ́mi ní oṣù rẹ́dí àti fílẹ̀ kí wọ́n ní ọ̀rẹ́dí àti fílẹ̀ níparí láti lè gba ìpè wọlé àdébìwàsọ̀lá wa tó rọ́bì wàsálàmù alẹ́ ọ̀wá pín síbi ìyá nìkan àti pé aburú nìkan la lè sọ yìí ọ̀nà àbáyọ tá a fi kó mbẹ́ láàrin àwùjọ wa àjẹpọ́tọ́ kù lọ́la náà nù. naam nínú rìwáyà tí imaamu ahmed gbà wá tábìlì pé yàtọ̀ sí ti sàárè àti pé ti sàárè yẹn gẹ irú rẹ̀ ìyàwó ní ọmọ ìjẹ̀bà táwọn ibi ni wọ́n ń jẹ wọ́n ń yá wọ́n tó á mú distinction ẹ̀ bí wọ́n ṣe ń jìyà ànábì tójú rẹ̀ fún wa. wọ́n ní yaha musu wájìhàhu bí àsìfáàrì yìí bí ọlọ́rọ̀ yìí bá ti kú èékánná bí èékánná àṣà èékánná tí sẹ́sẹ́ ń lẹ èékánná kẹmọ́wọ́ rẹ̀ kọ́ tó bá ti kú báyìí èékánná bí èékánná àṣà tí ó gùn wà ń bọ̀ yóò wù lọ́wọ́ rẹ̀ nù sáré wọ́n wá àṣẹ tí wọ́n pàtì òní lè mọ́ sí bí pọ́n sọ́kẹ́ tí mo gbúra rẹ jẹ́ ìgbà tó pọ́sibù fẹ́ dé yẹn kó kó iná jọ kó sì pàṣẹ fún yẹn kó sọ pé gbúra rẹ ní nǹkan ẹni tó wá da ọ̀nà ìwádìí lè kọ́ láṣẹ tó wà kọ́ kọ̀rọ̀ sí lẹ́nu àá wọ́n ọlọ́wọ́ wa pé ọyá kọ́mọ gbúra rẹ léèkánná kọ́mọ fi gbúra rẹ lójú kí ọmọ ọ̀sẹ̀ jẹ wọ̀rọ̀wọ̀rọ̀ kí lágbára rẹ tàbí sọ bẹ́ẹ̀ àtàyè sí lùdámà mi wájú yìí ẹ̀jọ́ ọmọ fọwọ́ ara rẹ̀ sí ra rẹ̀ torí wọ́n sọ fún wọn láyé tó gbọ́ ọlọ́mọdé ajíyàwó tí ọmọ bu ẹnu ẹ̀ tí ọmọ bu ojú ẹ̀ òun ni hadith tí imam ahmad gbé jáde afáwa imam ahmad eh, abu dawud náà gbé jáde bisanadi sahihin min hadith anas radiyallahu anhu wala nabi wa kíkà tọ́lọ̀ nǹkan ọba pa nabi sọ pé lámà oríjà bí nígbà àwọn ọmọ mi lọ sámà anabi lọ sámà bí ọlọ tọ mọ dàrẹ láàmú ntọ́ba ní ọlọ á pé mbolo ti rí irun ti sọ láti ti ń kí so kéwú lọ́dà ó ní nígbà tí wọ́n mú ànábì lọ ànábì gba àwọn ọmọ mi lọ sánmà ó ní màrẹ́tù bí kọ́wọ́mí mo kọjá lọ́dọ̀ àwọn gúrùpù kan àwọn ọ̀dọ́ kan wọ́n kó wọn jọ síbi kan làhùn àzìbárù mínú hash wọ́n kírètì èékánná fún wọn èékánná yẹn jẹ́ látara bí irin bí irin dẹ́ yahamu suna ojú àhùn wọ́n ń fi èékánná ẹ̀bẹ̀ yẹn wọ́n fi ń gúnra wọn ní ojú wọ̀sùdúrà wọ́n fi ń gúnra wọn nígbàyà fàkúlùtù mo wá béèrè pé mani awùláyì àwọn wo làwọn eléyìí tọrọ wọn rí báyìí tí wọn fọwọ́ ara wọn jẹra wọn yà àṣẹ ọlọ́run sì ni pẹ̀mọ́ síbẹ̀ yá jìbìrìlù bí wọ́n jìbìrìlù àbí ẹni tó bá mọ̀ sábà débì kan àyè ibi tẹ́yìn òde ó béèrè ni àníbi béèrè lọ́wọ́ jìbìrìlù kọ́ọ̀lù ó ní wa sọ pé awùlá ilẹ̀dínà yà kùlùnà lùhùmà náàsì wọ̀yà kàún fi àárọ̀ dìhín àwọn làwọn tí wọ́n ń jẹrin àwọn ọmọ èèyàn wọ́n ń tánìṣì ìméjì wọn wọ́n pè é character assassination kìíní kan ìgbà tó ń bá àwọn èèyàn ló kọjẹ́ ó sógun owó ni wọ́n sẹ́sùn fún ni wọ́n sì kíkan ń gbọ́mọ ni ó ń sìn náà ni ológun àfáà ni ó ń kíní kan ni láì tó ń bá àjẹ lásán wọn náà mọ́ra rẹ tó bá yẹ pé wọn náà já wọn kẹ́ yìí o àwọn ènìyàn tó ń ba ìméjì àwọn èèyàn tánìṣì ìméjì wọn ba personality wọn jẹ́ wọ́n sọ̀rọ̀ wọ́n lẹ́yìn ẹ̀sán wọn ni ó wù wá ká parí rẹ̀ lónìí ni ṣùgbọ́n bí Allah subhanahu wa ta'ala ṣe kọ́ àwọn èèyàn wa ti ṣubú sínú báwo láti jáde ń bẹ̀ láti jáde nínú irú àdánwò yìí ẹni ọba ṣubú síbẹ̀ àbáwọn tá a ti ẹ̀ ti ṣe bẹ́ẹ̀ fún tá a ti fi dalé wọn rú àbáfi dọ̀nà wọn rú wọn fi yọ níṣẹ́ báwo láti rí tùúbà ibi tá a bọ̀ sí ní ọ̀la nìyẹn ibi tá a bá dé yìí kí wọ́n sójú òpó lẹ̀. nítorí àkókò wa nọ́mbà tí ẹ mọ̀ pé wọlé òun náà zero eight zero seventy six zero three seventy ninety six fourteen tàbí zero seven zero sixty two fifty nine ninety nine ninety four òun náà ni àwọn nọ́mbà tí a mọ̀ kó wọlé sí. naam naam. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. naam. Pẹ̀lú ìyẹ́kùn ìjẹ́kùn láfẹ́ fi lọ, àyíyọ́ ẹ̀kùn ìwòrí orí ìta ní àtọ̀fà àtọ̀fà àgbọ́ ìbéèrè yìí o àgbọ́ àgbọ́ ìbéèrè yìí. Naam. Ayọ̀ ẹ̀dàkùn ẹ̀ tún béèrè yẹn rìpíìtì ẹ̀dàkùn. A ní nǹkan oko. Naam. Naam. Naam. Naam ojú òpó nẹ́tíwọ̀kì yẹn ọ̀dà ohun yẹn ń rọ́pọ̀ ẹ dákun bẹ́ẹ̀ ká pé láyè mí ẹ dákun tàbí kẹ́ ẹ fi fásitì láyé wa lẹ́yìn ètò náà wọ́n á rí kùsùn náà wọ́n á rí sáwọn ọ̀gá tó. afọ́nbẹ́lá ló ń sọ̀rọ̀ láti sàbí. náà ìbéèrè yín. yàtà ìbéèrè yẹn lọ́wọ́ yẹn pé tí obìnrin bá ń sin nǹkan tí obìnrin wà lọ́wọ́ tọ̀ ọwọ́ ń gbà wẹ̀ yẹn lọ ó lè tẹ̀bi tù. ọ̀ ń gbà wá débi yẹn orí mẹ́sẹ̀sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ sí ọmọ àgbà yẹn lọ ní àfi ní ó jẹun. ọgbọ́dọ̀ gba àwọn yẹn lọ bí ó ṣe rí nǹkan oṣù rẹ̀ yẹn kódà kó jẹ́ pé ó rí nǹkan oṣù rẹ̀ láago mẹ́fà rọ̀lẹ́ àwọ̀ yẹn ti bàjẹ́ nìyẹn nínú àwọn àwárí tí ipa ìdá ọ̀ka lè yìí wà so ọlọ́run ó fún lẹ́sìn nígbà pé kọ̀ọ̀sẹ́ lọ́run yóò já àwọ̀ yẹn kò gbọ́dọ̀ gba àwẹ̀ lọ níbi tó burú dé mo fẹ́ fún wa lápẹ̀rẹ̀ tí yẹn bẹ́ẹ̀ sí gbà ọwọ́ afẹ́ atẹ́gùn jáde oṣù tọ́ba kírun mọ́ bẹ́ẹ̀ wọ́n níbi tó lè débi kéèyàn jáde kó nu islam kéèyàn sọrí dàní bẹ́ẹ̀ náà nírú bẹ́ẹ̀ àwa kọ́ sàrè pé obìnrin tí ń sìn kí oṣù àwọn ìyàwó wa níbi sọ pé táwọn bá ti bẹ̀rẹ̀ nǹkan oṣù yálà ọba àwọn lẹ́nu àbáwọn ṣe wọ́n ní káwọn ò fi àwẹ̀ lẹ̀ káwọn san lẹ́yìn àwẹ̀ sọ̀bílẹ̀ ṣe jẹ́nu. nítorí àkókò wa níbi tí a lè kóra dó sí lónìí náà ní سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله